الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأخرى لا انقسام لها والله سميع عليم اللهم آمين بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آمين ستر الله مجبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا قوم يا رب الحمد لله يا قوم يا رب الحمد لله بيتني قوم يا رب الحمد لله رب العالمين مريم الله الله يقول ina ji na ọlọ́mà ni oníṣọ́ ọyẹ atọ́nù ní yẹtẹ́ à káyà sí ìfẹ́ wọn ọyẹ ọ̀nìrí lẹ́tà ọ̀nà ọmọdé ìsìtọ̀ náà báyìí muhammad sallallahu alaihi wasallam lọ́sí tó yẹ ama ìkọ̀yà ata yìí náà dín ní. ọbẹ̀ kú ìfọ̀ pàpà. ìní ní mẹ́wúrẹ́ ọ̀nà ẹ̀ máa kàkẹ́ ẹ̀ máa di mọ́ wáyà rí àmẹ́ mẹ́rin èyí mú láyé. aláwọ̀ nà. Ìsúlọ́tì ọ̀tọ́ mo níyì. ahụ ọnụ ntụ nini ọrụ nnibi omuhi nini eni nini ihu agwe na-ehu eni nini ma enyi ma omori ọtụ atụ ke na kwụtụ ịra gwenyeghị ịnara gwụ ahụ na nnihu ọnụma bụ atụwa m ịsa nini isi nyi ma ọ na esikamati nyi ma antọrịsọ na أمر التوحيد أمر صاحب التوحيد ọmọọmọ ikokere ọmọ ẹ náà jẹni ọmọọmọ yíyọ mori tini konyara ọrẹ amúrọ kàlẹ èkó mori na konyara àbísẹ akókó náà pẹ̀wọ̀n ta ẹ̀ ìbá yà kàrí yóò mọ̀rí yìí dáná sí líka yìí ó mọ̀rí mẹ̀kàrí na aka jọ́sẹ̀ yà rárá aka dáná sí líka yìí ọ̀ntún ní mẹ̀mẹ̀ wọ́kọ̀tọ̀ ebèrè wa kàn ẹ̀fẹ́ bá rí títí ká ọ̀bàbẹ̀rẹ̀ mẹ́ ayé ń bọ̀ náà anya ya mmiri nye na omuyire ekiti ihe te tinubu koro no na ba suye ya mbo no ya abaye ya kane ejo ne bi adam omuri otun na e- ona tun na omuri e- o ona wa ikene ehe ọnụ ya ame iri na ọnụ ya ame lehe na ikaka onye kasheto tọọyọ dara nyi kaye abi keke newo ọrụ wahala ọra kanyere ibenyi ama anyị ne ha ya ọnọ anyị kesuru ho anyị menye nkwa kanye n'ọka na ka ozi ẹni akọ na ya iniki iko nibi lórí tẹ̀yìnrẹ̀ yìí jàmá ìràgbó ọ̀nìrẹ̀mì ya ayọ̀ náà nira ní ìmẹ̀ ààrẹ yìí ka ozo òzò oba ọ̀bá ìdíyàwó ya má bí zẹ̀yìnzà are ààrẹ yìí ya mọ̀rí yà yìí na dọ́túnà bí na náà dɔkuma kɛra a yi Yaba hɔn ma ono yóò mórí So bí ono yẹ sọ mórí ọmọ èsì ihu ọmọ ọmọ ẹ̀yà máa bọ́ náà nù sọ mórí na ihu ọmọ ẹ̀yà máa bọ́ náà nù wọ́n sọ mórí yẹ ịhụrụgodo ebe ịnụrọgodo n'ihe ọha ọsa ịhụrụgodo e ọ bụ ọsa hebe ha agwa ndị ka ọmụrụ ya ọtụ na ọnọdụ ehi ide n'ikwu ọrịa ha ya ọnọ naanị ọn'ihi na naanị ọ were ha ya na-ehi na naanị n'obodo ime ka ọbi oze ọnụ ya azị na ahụ ni ehoboro anaghị heti na tibe ẹha ayọ nọ naanị vọmizi naanị ka ya ebe si ehide n'eku ẹha e heti na tibe ihe nọ naanị omori ma na mọsọ nìkọ nọbi primary kọ ahụ inyi ma hụ rẹ

láti tó mọ̀ nínú ẹ̀họ́ bí dọ́kítà yìí yẹ́ yọ mẹ́mẹ́rẹ́ à ẹ̀pẹ́ fáì ọdún yẹn lọ sí pọ́nrọ́ náà ọ̀rọ̀ àyẹ kàá mọ̀ mẹ́rẹ́ à. ìrẹ́mẹ̀ yẹ yẹ bọ̀ yẹ ìgbèrè ya ọ̀dọ̀ ya àbí hàwá àṣà yìí sí àmì sensory organ side. ẹjọ́wọ́ jẹ́ wọn ní ìsìn yọ iye ọ́hùn yẹ ọ̀nà mímẹ́ agbẹ́sẹ̀rẹ̀ agbẹ́kẹ̀ ọ̀nà ọ̀nà mi ilẹ̀ yẹ tẹ́tẹ́rẹ̀ ọ̀bọ̀ bí ẹ̀mọ́ náà dí ẹ̀rẹ̀ yẹ ọ̀rùn wọn ìsìn yọ ń wúlò dí anyanwó sí ka e asúlè zọ́ dọ́ọ̀yẹ́ dọ́ọ̀yẹ́ òmòrì yìí òmòrì ànámànùmú nà ẹ̀họ́ náà òyẹ́ òmòrì ànámú ọrịa ẹ̀hẹ́ ẹ̀yìn nà náà dọ́ọ̀rẹ́ yẹ ọrịa ìdẹ́nẹ́kọ́ náà ọrịa tẹ̀yìn títẹ̀

ụba bụ ọnụ o nwere ikwu ọchọ fụwa kwete dọtụwa atụ ẹnọ ma ntụtụ anibia nini atọ ntụ nini wàá rí zanam lóye tẹbi rẹ lọ́wọ́ àwọn aka eti saudi ti saudi no e yi ni saudi dan won ri saudi no me afa e mo ma ma nyo yi e saudi ka saudi me an we ye ye mo ma ye ọmọ ọ̀nà yìí lọ́mọ báwọn ẹsẹ anaba muhammad sallallahu alaihi wa sallam anaba dèrè máa ń tó kọba káyì ẹnu nà ọmọ yìí kọba káyì ẹha ọmọ kọba kaayi. imemebe mmeha ya ọnọ naanị dehide n'ikwu ọzọba Agw'oke hide n'ikwu ẹnọ ọlọba ha ya táyì E ní na ya táyì ọbẹ ọwọ́ náà mọ̀rí àṣẹ ikú ikó ikú ikó ẹ̀yìn ọmọ ayọ ọmọ náà

ìjọmọdé nyɛ wò kàkà ɛhɔnɔ no oyi yɛ pɛtɛkyɛ wo oyi yɛ pɛtɛ tɛrɛ kyɛnɛ ɛnyɛ wò no bi yɛ pɛtɛ ɛnna no bɛ ziri ya Ụlọ mọ̀ ọnụ ɛnna bɛ hɛ bóoro ɛnna bɛ hɛ tìǹtìǹtì ẹ̀wọ́n wà máa bá àbọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ. ọmọ náà gẹ́gẹ́ wọ́n kì í nẹ́kọ̀ọ́ ìyọ̀ náà. ẹ̀wọ́n kẹta ọ̀rọ̀ yẹn máa bá àbọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ. ọmọ náà náà wọ́n ṣe ọmọdé ha nọ nọ nàánì ẹ̀hún ní ìnà nàánì ìmẹ̀mẹ̀mẹ̀ ìmẹ̀mẹ̀ yẹ ọmọ àmà sọ̀rọ̀ àti ní kọ̀ iná wọ́rọ̀ àwọ̀ iná kàtà ọmọdé lọ́wọ́ èkí iná wọ́rọ̀ ẹ̀ ìbáyá ni o. lọ́tún tó mú rí. tẹ̀sánmọ́ náà ọmọdé yìí bọ́bá tó ń tó nìyẹn kọ̀bá káyà dà òbí tí nìyẹn. mmeba mehenini uzene baasi danyi kuzono osuwa na gere nwero ena ekwetura e, e, e, kwe na ezi horo mu nekuja neku dɔkpɔn tun nebe ka ye eneba paaye ɛpaaye bɛɛ fi hɔn yɛ zoe de ereso yɛ taaye eto anawulɔ kiasi mɛ ha. ọ̀rọ̀ ọ ká ẹjọ́ pòórò hún ma máa hùrẹ́ máa tẹ́tẹ́ pòórò díàmú ní pẹ́ tọ́sọ́nù máa lómúrí wà tó kẹ́lẹ̀ rẹ̀ ó ní ọ̀dà mẹ́hùrù mú torí rẹ̀ ó ní ọ̀dà bọ́nà don me ka ya yi rasu tauhidi don me ka zaye oyo mori tini kunyaran ebe ba ka teacher ebe ba ka tizo kula fete anyi san maka oza Asmatu Antoine Sallallahu Alaihi Wasallam bahuru n'ọsán kene ya ọ na-enye enye ọ nọrọ a na-azọ ịrọ ya enye sa zọọ bọọbọ ya ịba ya bọọbịra dịrọ ya ọba wallahi ladim bashi kara n'ọnụ mme mụ na ọbọ

enye kụọ tụrụ kụọ ịrụsọ ha na jini ene enyochire yi anaghị sọyo omori wàá mẹta ní pẹlú kàkà káàdì ìjọjẹ òkètè wọn rọ káàdì ẹdẹmú hìlọ ẹnyọtìrẹ ẹni náà ɛyɛ ti rɛ ɛbɛn gyina ɔmo yi abɛkura piti ɔmo ani nyɛ ɔmo abɛkura piti ɔmo nyɛ ɔmo. akọrọ. ni kiri ọ̀nà ọ̀nà ọ̀rọ̀ ina quran den nyo da sho je yo muri ikonyo akwụkwọ na nwa ase nwere ha ayọ akwụnye nwa emechiri ya amavọ ọchịrị hiri ida asị ise nwere ha ya omori gị ama ọchịrị amaghị ya omori ikonyo abẹsẹni bi dalaye asị yẹ kò omori bọ na tó ma ẹtọ ẹtọ káyà yọ nìkan ní ikonyo la. di arasa keje yo ni konyara do mori da kai ni kai أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون فطرة الله التي فطر الناس عليها أمري أقصى نوناني فطرة الله أهكان نوناني أي أمري تني كنيرا tetero aizo bitawhid oyo muri kiri kunyara barehe ko muri kiri kunyara سترة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون أمريكا أهكام مما منزل كنتم مريبا ahẹ̀kọ́ ìhẹ̀ kọ́ mọ́rí tí ní kò nyára náà yóò mọ́rí tí ní kò nyára bá ahẹ̀kọ́ mọ́rí tí ní kò nyára ọ̀nà bá ẹ̀kẹ́ ala kàkà yẹ fọ́tara náà sa alẹ́ ìhà ọ̀kọ́ àgbà ní hìrẹ̀ sọ́ni wenye mureki khabar abi ama fi sura khabar abi ama wafi alhaqiqa insha abi ina yamu balaga ani sahi khabar ani sahi insha khabar abi kaye wakenu beriri isa mimea ama insha vi iriamuka

خلق الله أنا مريكا أيضا أي لا تبدلوا خلق الله وخلق الله هنا هو توحيد الله لا تبدلوا خلق الله أنا أمري إذا مريكا أيضا أنا أتوناي ديكي تسوي يونتيني كنيانا أنا أتوناي di ala hɛ kɔntun tɛ tɛ tɛ sɔ ikonyama nɔ ne ti laata bi asúnni jèsì wọ́n ní ọ̀yíyọ̀ ní tí ní kònyá rà ọ̀nà ni mú náà ti náà ọ̀rọ̀ ìhìn kọ́ ní ọmọ ní tí ذلك الدين القيم omori ọmọ ọdẹ bàmà wọn mi jẹun nani ọmọ ọmọ la hó wọn ولكن أكثر الناس لا يعلمون وذلك ما أول مرة مجلس الله تمكنني أتجني تاريخ تاريخ تجني تورا تهوني أمام الله النوم مجلس don su yi ma wuri kare amma ce a yi kare don su yi ma wuri sini konyara don su yi ma wuri sini konyara amma ce a yi kama ma wari ko kuro ma yi wuri sani yadda ka a wani a wani wani o ma yi ko kuro wala ti na kira ma fi la yi ala mo ma so ta to wuri so tu ru ma wani so tu ru mu yi wa wa yayi amin wọ́n mọ̀ ní èrè kàyè ẹni káàkiri ẹ mọ̀ ní sójọ́ tẹ́rẹ́ ẹni ní èkújọ́ tẹ́rẹ́ òun ló mọ̀ tóbi ní ti ní pọ̀ àgbàdo kẹ́mi wọ́n fẹ́ ẹ̀dọ́ka ní òun orí yìí ẹ̀mọ̀tẹ̀ ẹ̀dọ́ka ní sáyò àjọ òun orí yìí lẹ́tọ̀ọ̀kọ̀ òun ẹ̀sìn sẹ́ fún ya pa ẹ̀sìn sẹ́ tó ní wẹ́lí ìtọ́jú tó mú rí ní ìyá sọ̀rọ̀ tó máa mẹ́lẹ̀ ní ẹ̀sìn tí wẹ̀ fún máa ní ẹ̀sìn ọ̀wẹ́ ẹ̀nà tó wọ́n yóò tó àwọn ọ̀sán sẹ́wẹ̀ ọ̀nà yóò sọ̀tọ̀

ẹnì mi ràn wọ́n kú kẹyẹ ẹnì mo ní sọ́nà màá mi báà ní sọ́nà máa bọ́dọ̀ wọn yọ. àmì ẹ̀sọ́ yẹ púpọ̀ àmà àkúkúrẹ́ èlò òṣìṣẹ́ rẹ̀. bẹ́ẹ̀ yá dórí. wọ́n jọ ń tọ́ wọlé kù. bẹ́ẹ̀ dórí kí ni wíì. wọ́n á sọ ó ní ọ̀gá ló nà ọmọ ọkùnrin òkè àbórí rèé yam tọ́bányam tọ́bínákaná torí yam àbájáde àbọ̀ ilé ìgbà lọ́wọ́ na ó yẹ ọmọ náà rẹ̀ ọmọ ọkùnrin náà na ṣe fún ẹ̀rẹ̀ ẹ̀rọ àdìsẹ́ ìrọ̀lá ń ṣe èké èyí na

ìsìláṣẹ́ tó mú rí ní sábà bí àríwá káàkiri ìmọ̀ àwọn ọmọ náà dọ̀kọ̀ mú rí àmì tá oyi omori tini konyara omori anatuna anatuna ono bi konyara ono omori konyara anatuna ɛɛdɔ e irɔsɔ nɔnɔ naani ama ɔfɔ mi yɔ ɔsɔ wabari musulumi ɛɛba e kóyi le tse tɔhidun olohiya tɔhidun ibada oyi omo oyi eko omori tini konyara ɛɛkóyi e le صلاة ينتوى مريم صلى الله عليه وسلم اكو توحيد العبادة دا شهك جو مريم ينك شو دا تو مريم ينك بو شو اكو سن فيلكي ale nɔ kae wa kae a se mori ka nya bina gara na mori kɛnɛ i ni ye o mɔ nɔ ana na gɛrɛ mori abaraka na sɔɔba ke ahɛkɛ ɛna mɛmɛ bari ka bi lɔtɔntɔmɔ ni. sɔlɔlɔ ale sɔlɔ. awo bɛ ahomsɛni ka ye sasoso kɛnɛ maa ni nyi tohi dɔnɔ na ɛ dɔ a nyi ozɛnɛ di yɛ omori tunu konyara omori ɔka yɛ mɛrɛ ni kɔrɔ anan ɔka ye. قل من يرزقكم من السماء والأرض أمن يملك السماء والأبصار ومن يخرج الحج من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون قل أوانت مريه وارسي من يرزقكم كافي ينا كافي يجتا إنما هكوري فوارسي كي من يرزقكم من السماء والأرض

wàlárù wọn ní létí omi tó rí omi rẹ tọdọ mẹ kí sinú àrà mẹ bá a fi sinú àrà dọ kọ dín náà ẹnu àfọpà ẹza ẹza sáré ẹni náà ọmọdé ọ̀yí taka ilẹ̀ náà náà lè dárí ká yẹ ṣe ká wọ́n. ọmọ yẹn mi kò sọ́mọ àwọn àdìsọ́ ọwọ́ ṣe ká ẹnẹ tó ẹnẹ mú ẹnẹ mẹ́yìí òní àtàmú ọ̀tọ́nú àṣẹ wọlé ní ẹnẹ bò kẹ ẹnẹ nyọ kata ní ẹnẹ mẹ́yìí òní ní. wọ́n náà àdìsọ́ ọ̀la ìgòrí ọdún èsì ìrẹsẹ̀ ní ní ẹnẹ nyọ kata ní ẹnẹ òní ní.

ẹ̀nẹ́ ẹ̀hìrí na yàhẹ̀ ẹ̀nẹ́ yàhìrí orí ẹ̀nẹ́ náà hẹ̀ fọkùnrin afẹ́lẹ́ tàtàkùn ẹ̀wọ́n tó mọ̀rí wọ́n ká ẹwà ká sáyẹ́dù ẹ̀mí hẹ́wọ̀n mọ̀rí قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله فقل أفلا تذكرون ẹwọ́n tó mọ̀rí ọwọ́ ọ̀sẹ̀ká liman ìlàrùn ọmọ fi ha ẹni tẹ́sù van ẹni ní tẹ́sù tọ́ntà tí sẹ́nà ẹni ní tẹ́sù ẹ̀nà van sọ̀yẹ̀kú nǹkan tó ń tẹ́lẹ̀ mú wákàá yóò yẹ máa yára ọ̀nà kàmì ní nọ́bà sẹ́kù lónà ńlá ẹwà kàkó múrí ọ̀yẹ́ abáníkà bíẹ́ na mo ká kóró dọ̀ká ó kéwòn múrí ọ̀yẹ́ tẹ̀sí dọ̀ká ó kànyé sọ́sọ́ ànyẹ́ màmá kàmì dáadáa yìí kànyé sọ́sọ́ náà tún lè tẹ̀sí ànyẹ́ wàláhì ẹ̀yìn yẹ kò bá mo lọ sọ́nù bọ̀bọ̀ ni a máa hẹ̀ kí jésù mẹ́rọ̀ kànyé sọ́sọ́ àkàkí jésù ọ̀tún lè tẹ̀sí ẹ̀ka kó ní òmùrí ọ̀rùn ìdè àbá anyi múra ẹ̀wọ́ ọ̀ka ló mọ̀gbọ́n náà ẹ̀ka kó jésù tún ní kéèsì tọ́ǹtìkẹ́ yà pa ògbó tọ́ǹtìkẹ́ náà ní ẹ̀hẹ́ lọ́sọ̀lọ́pì ọ̀ntọ́ mọ̀rí nù. sáà kúlú nàlẹ́ la kúlú ọ̀gbọ̀lá sàdà kẹrù sọ́dún ẹ̀ قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون ده وانتم اللي هو إذا هو إذا إسم همبا أتلا رشيد أغادنا أنا بان إذا كاوكو آنو مريوب ما كاي وكاي سيدو إبن يوهي مريوب kun man bi yadihi malakutu kulli shay'in e wonto mori ho wawse e no yeno wan malakutu kulli shay'in o hi a be sale sale wa huwa yujiru wa la yujaru alayhi in kuntum ta'lamun sayaquluna lillahi qul fa anna tusharun e wonto mori ho wawse kay e no hi o hi a be sale no yeno wan ni ẹ̀nà ọ̀yẹ́ níwá wọ́n wà yóò jíru ọlá yóò jẹ́rù àlẹ́yìn ó mórí ọ̀nà ọmọ yìí níwá wọ́n wà yóò jíru ọ̀nà ọ̀dọ́ wà á tún ọ̀nà ọ̀dọ́ wà á hàn ọ̀tọ́lọ́tì tó mórí nìní wọ́n wà yóò jíru ọ̀nà ọ̀dọ́ wà á dọ̀ ọ̀dọ́ wà á tún ọ̀nà ọ̀dọ́ mi ha wọ́n olúmẹ́lẹ́ hu nẹ́nu ọ̀nà mi tún ni dọ́ọ̀rẹ́ kàní fẹ́ kánìmì wọ́wọ́ yìí ìrù omori ọ̀nà ọ̀nà ya kárọ̀rí hẹ́nin wọ́wọ́ yìí ìrù omori ọ̀nà ọ̀nà ọ̀nà

ọkọ náà rí abùlì ẹ̀tẹ́ máa wẹ̀ wọ̀ láàrín láàbí ẹ̀yà náà wọ́n dábùlì ẹ̀tẹ́ máa húrò mọ̀rí kò wọ́ wọ̀húwá yùjí wọ́n náà yóò jáwọ́ rẹ̀ nǹkan tó tààlà mú mọ́nà ọwọ́ sí سيقولون لله قل فأنا تسهرون لا يكاكم ريا بكتنا من إبانا amma ba hawa ba kai wai wanto muri kai fa anna tasharun sai du ma na hawlo ulo boro ni wa ma ne ko sono boro sai du hawlo do ni ka biye ma ne a bi oi oi ani ma zori kai sai son ka ya kan mo e ma ne lọ́tún tó wọlé mú. ẹ̀hẹ́ ẹ̀mìrẹ̀ wọ́n rà yàrá ayé kàyé kìtá bìyẹ nànàn ọba hẹtìjọ tẹ nànàn yàrá ayé kàyé dọ́lìlì tòhíì dọ́nàn tòhíì kòmó yìí yọ ọ̀nyára tẹ̀tọ̀tọ̀ màá ni màá bọ́ náà ọ̀nà àbúkẹ́tọ̀ náà màá ni bá ni. nínú káàdì dẹ́ni ibi káàkiri sẹ́mẹ́tì tòhí ìdọ́nà náà ni dọ́wọ́ bàrà wá mùsùlùmí agbẹ́kẹ̀ ní ẹ̀kọ́ hìrì tí kàyè ẹ̀bù omori ọ̀nà nyara kẹ́nà wọ̀rọ̀ kàṣà hẹ̀kẹ̀jì ẹ̀ omori ọ̀nà nyara ọ̀nọ́ntò omori ọ̀nà bá hẹwà nínú àná kẹṣà hẹ̀kẹ̀jì ẹ̀ dọ́wọ́ wọn ní tòhí ìdọ́nà olóhìyà ọ̀tún omori bá náà bá abọ́ntàn náà bá náà bá kótó torí ìdọ́ ní kẹ̀lé ẹni sọ́nà ẹ̀mẹ̀ náà nẹ́wà kó tán àgó ká bọ́ sọ̀ yọ̀nà káàbì yìí nà ẹ̀yọ̀ sẹ́mu tó náà tún níbà ká ọ̀nà mi tó hí dùrù wọ̀lọ̀ hí yẹn yóò mórí ọ̀nà tí kò nyára tó tẹ̀ nìyí ló wà sáà kẹjẹ yóò mórí ọ̀nà ọ̀nyára tọ̀tọ̀tọ̀ wọ́n bẹ̀ tó zúbọ̀ nìyí òbò mórí ọ̀nà ọ̀nyára gẹ́nẹ́gẹ́nẹ́ tọ̀tọ̀ tó mórí nìyí ọ̀nà ọ̀nà tún níbà mẹ́rin ọ̀nà nàbà muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà àbàkùtọ̀ nìyí. ọmọ ọhịa ma mi nani ọmọ ọhịa abịaghị mi nani ya náà wọ́n pẹ̀tẹ́ wọ́n bá yà àtà dáyà ọ̀ká ọ̀ká yìí màláìkà ògùrò ọmọrí yìí màláìkù náà ọ̀nà ẹ̀rì nínú kẹ̀kẹ́ láyé asúnà lọ́wọ́ má àmàrà hù wọ́n yẹ fáànù náà má yóò mẹ́rù ọmọdé òun yóò máa kàá ìwà kà máa ní mẹ́ bẹ́ẹ̀ ní ìdílé ẹ̀sọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ìjọ òye wọ́n yẹ pàlú máa yọ ọlọ́wùrí yọ na kẹlẹ ẹná yẹn ní mi màláìkú ní ẹ̀nẹ́ máa yẹ ní mẹ́gu lọ́yà tọ́sẹ̀ wẹ̀jú ni wọ́n máa yẹ wọn wọ́n yẹ ọ̀nà ọ̀rọ̀ ebi mere ka ye onye ní ẹbìnrin wàá sí ọ̀nà ẹni tó ju ẹni káàbì lóòrì ẹnẹ mà mo di ẹnẹ mà rí ẹni mẹhu sábà yẹ ẹni sẹ subhanallah wà bẹ hàmì sẹmu òwe náà ní ẹkọ subhanallah wà bẹ hàmì ọ̀nà òwe da ɛdɛ ɔkɛ maa fɛ to wɛ irimu wɔn no ɛnɛ ne to ne malaika ne to ɔno ne tɔɔye subhanallah walhamdulillah ɔyi ni bɔ omori aba keko de bɔ omori abɛ gama bɔ omori ɔno ne wɛ ne to ma

sọ̀rọ̀ ha ọwọ́rí ọkọ̀ ihe ọmọ máa yọ ọmọ bọ̀ ìhìrẹ́ ìbẹ̀ ìzọ ní ọ̀hìrẹ́ kọ́ ní ọmọ àhẹ́kọ́ ní ọmọrí ọmọ bọ̀ ìhìrẹ́ ìbẹ̀ ìzọ ní lọ́wọ́ dáwà tó ń ha kọ̀. àhẹ́kọ́ ọmọrí ìlú àhẹ́kọ́ ọmọrí òníyàrá tsọ̀tsọ̀tsọ̀ tó wà tó ọmọrí òníyàrá òǹkó tsọ̀tsọ̀tsọ̀ ọmọ mi bẹ̀rẹ̀ pa. a náà kúkú bọ̀ ẹ̀yìn ìbẹ̀ ìzọ náà yẹn náà bá والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء أمريكا بسنا وما هي أبسنا وما هيك أبسنا وما تبو أمريكا يوهي من يوصيه إنه يوطوي wáyé onye ọwa náà inekwu kòbe ihire bẹ àwàdáwa náà inekwu kòbe onye

ọmọ nyara anya wọn hìrì dọ iyọ náà dọ ọdẹ dẹdẹ dọ akẹkọ náà dọ ọdẹ dẹdẹ dọ ọjẹ dọ ní tó yìí. والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء وهذا ما حصص إذا تصنع أبي أبي ملايكة أبي النبي أبي ولي إذا تصنع أبي duwata ugboro na were ka ọtọ ugboro ihe ugboro ike otutu oyi enyi ihe ma asị ọ bụrụ na ọdụ ụgbọrụ were n'ọrụ ala a na iri menye enyi an ka oyi to mori yubo inu men kata mota ba jamu omori yuzu tubo nzo me wata e je ke ba ba vangan omori yuzu tubo nzo Slot yon to omori nzo ban se chire wa wa ene la hon omori yuzu jozo wa mero salatu ya ntomo rini sallallahu alaihi wasallam tinya salatu ya ntomo rini sallallahu alaihi wasallam eh anyi enyo desko no chema do ru chema muhammad lọ́dún tó múrí sọ̀rọ̀ àbá dáwọ́ pé mọ̀ lọ́dún tó múrí sọ̀rọ̀ àwàlẹ̀ ìwàsọ̀lá dáwọ́ mẹ́sàn-án lọ́dún pé mọ̀ àárín ẹ̀nẹ́ni ilọ́dún kàárọ̀ ọ̀nà iná nàrọ̀ máa yí ni mọ́tò tí mọ́tò àbá àwọn àwọn bá mi máa ń rí abùgáàrù kẹ abùgáàrù ọ abùgáàrù abùgáàrù. mọ̀tò tó mọ̀ yìí. sọlọ́lá alẹ́ ọ̀sán. tọ́ntùkọ̀ yẹn nù hẹ̀. ní bàbá náà kà á kẹsẹ́ náà ẹ̀ kókó yẹn nù hẹ̀. aláwọ̀ àgbọ̀. lẹ́kùn náà yẹ́n náà ẹ̀yẹ̀ ń jẹ́ máa náà yẹ́n náà aláàkọ́ ọ̀ ọ̀bọ̀ náà yìí kíni mọ̀ ìtùgbọ́nà náà nẹ̀ òmòrí ọ̀rẹ́ rí ẹni kọ̀ rí òmòrí ọ̀nìyàrá kẹ́nà ọ̀rẹ́ yàn wàá bá kẹsọ́tà ló bá kọ́ dẹ̀ nà sàn ló bá kú nà sàn. wala mikadri chizo bamo katika kanisa ya nadro ama hezao ewe ame amazo domo katika kato o omori ewa mama na atam no ya so tayo ma bawe ma bawe ku ye tayo abipo ma ewa mama na atam ma sile jana otu mu ba ma hedeba mba de na konya de ma wɔ yɛ wɔ mu abɛsɛ na ebina omori kɛ na sɔ no bɔrɔ tora wɔn nyɛ ne mɛɛ kɛ bɛnbɛ yɛ na ɛlɛ wɔn na akɔrɔ ara na wa lɔrɔ nɔ ɔkɔlɔ ne sɔ yi ɔkɔlɔ ɔrɔ kɛ na sɛ ama wɔn nyɛ na biri wɔn nyɛ omi na biri kɔ biri sama ama wɔn omi na biri kɛ e kɔ omori omori wa omi na biri kɔ anam káyé ọkùnrin nínú ìṣẹ́rù wà mẹ́yìn olùsìyẹ ọmọ náà àwọn ọmọ náà wẹ̀ níbà máa ní sẹ́rọ kàkàmá nìyọ. Oye òní náà. Ọmọdé àwọn òní àká. Ẹnì káyé nọ́dúnrún lọ́dún rẹ̀ yìí kì í sọ́sọ́ náà dọ́rẹ̀ kì í sanára tọ́. Àmàyà ọ̀ká ọkọ̀ ọ̀lú kẹ́kẹ́wé ọlọ́sìn mẹ́rẹ́tẹ́. Wàá wọ mẹ́rin, ṣírí kọ̀ọ̀bọ̀n ìsọ yóò wọ́n gbọ́dọ̀ wọ́n sáyé sọ́sọ́ èèmọ̀ mọ̀ nìyí wọ́n wọ́n sáyé orí sírí kọ̀ọ̀rọ̀ wọ́n wọ́n sáyé ọ̀dọ́ lúrò ó kọ́ ọ̀rá ta lọ́nà wọ́n sáyé kíkà lè sírí kọ̀ọ̀rọ̀ ọ̀sẹ̀ tí ó tó mọ̀ nìyí. oyin ti sẹ́ mushrik káfíìrì ti yọ ọ̀rọ̀ káfíìrì amamiɛtɛ ɔ ni ni kafiri tsa bɔ mi ka ka kafiri ɔmana tete dɔsi tɛ neke neke. bàtúntò ló mú ẹ bá bọ́ ọ́nà nínú ọmọ ọmọ mi yé aláàmà mi yé ẹsọ mi kàkà mi yé ba. ó lórí ọ̀ká kí láàyè láàyè lọ́wọ́ mílíọ̀nù mílíọ̀nù times níbi ọ̀nà náà yẹ ká ọmọ náà ọ̀nà sẹ́yìn káàbì yọ ọ̀rẹ́ àgbọ̀jọba àgbọ̀jẹ sọ́wọ́n rẹ̀ ọmọ àjẹsà àkàyẹ àgbọ̀kọ̀ kọ́rọ̀ lẹ́yìn ọwọ́ bẹ̀rẹ̀ náà àkàyẹ nù. lọ́dọ̀ tó wọlé ọkọ̀wọ́n ọ̀bẹ̀rẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ nù. wọ́n máa ń tẹ́wọ́ ìkárì olùmọ̀ṣù àbíkàrẹ̀ ìdúró yára

ẹ̀mí ló ń jẹ́ kàńdá ẹ̀mí ila fẹ́ ilá ilá ìlọ́lọ́ lẹ́yìn kọ́tìrẹ́ ilá ilá ìlọ́lọ́ ọ jẹ́ iná iná ìpò iná ìṣẹ́ wọn va wọ́n ṣẹ́ wọn va wọ́n pọ̀ ọ̀nà òwúyọ̀ na ọ̀nà yàrá

أو بالمغوي يقول المريرة لسما وهو على نبع محمد صلى الله عليه وسلم إنما كلامك قولوا لا إله إلا الله يقولك عن تدري فكرك لك لا إله إلا الله إلا من كلمة أسمى هو يكيب ومريد وإن نصر agudiri oye wa ama ne ta ɔkɛ mɛ yɛrɛ ne yi ɔmɛ yi si la yi la yi la wa ta ne ta ne ka ye ɔmɔdé mo tɔ dɔ ka ye hajj ala la ali hata ila wahidan ina hada la seyi on ɔjɛ. ɛtɔ wɔn ne ka ɔkɛ kaki la yi la yi la ne ta ye ntɔ wɔri nika hajj ala la ali hata ila wahidan. omori anawo wɔ ne na heke omori ọdina kẹkẹ ni mi yẹtẹ máa kọ nínú ajẹrẹ omori ọba ẹnẹ náà ẹsẹ olùsọrọ ni wọn bẹbẹ káàrẹ kọ omori ọnyára omori ìkònyára kẹbẹ bàbá mi kọ omori ọmọ ọrọrọ ẹgbẹ alọlọ àmì hàtà ìlà àwọn àhínà ìnà hàn lọlọ sí ìwọn ọjà ẹkẹ yìí nà ẹyọ ẹkẹ yìí kẹ yìí nà yìí lọ́wọ́ kẹsì yẹ́ mọ̀

فاترك الشمالي لا إله إلا الله أنا أعلم أنا أعلم أنا Omori ori, ama ọmọ nínú, bẹ́ẹ̀ ni wọ́n lè yọ ẹ̀ta kéré ìwọ̀n. ana iporo wajen mafakar da yanku domin shi yi aika ẹ̀nà musu ọjọ́ kaye irin nuna onwe yi eh anyo bi na ya kene na ahị vaka omori ọmụwata ọmọ nyonka kaye yi omori alihata ilahan wahida omuli tuturutu akuli saasaa enyedima Ojenje. Ojenje. Ojenje. Ojenje. Ojenje lọ́wọ́. Tọ́ ọ̀pọ̀lọpọ̀ anya na na-emekwa ndị ogwugwere ewe ndị okokoro ndị ọkpụrete n'ụka ewe na na agba wee hụrụ ewe ntọwa ala ahụ na ịsa asa ahụ ala ahụ asa ahụ ya ilu dị ya ewe na ọ dịwa na ọdọ na ewe asa ndị dị fe n'ọnọ ndị ere ka ya ara ala wee bụ na ọ na مصلحتي أنت أمريني أجعل الآلهة إلها واحدة lẹ́yìn kó mo rí yìí amáwáká ya hẹ̀ kó mo rí yìí díkà sí ọmọ tó mo rí ìdì ni ka sí kùránì ìdì ni ya ha ilẹ̀ ńlá bí màmá dèkè akókó wa kú kubo kiri dípò òkìrè nígùrè yà yà mẹ dúpà yà mẹ bí àṣà yà me, bí àmẹ nẹmẹ bí àmẹ ọdọ bí àmẹ ìrọhó bí àmẹ orúbà bí àmẹ inú mẹtọrọ mẹ. lọ́tọ̀ ntọ́ mọ̀ nínú. dɔba se ni ka ye káàdì yẹn náà ní jọ̀nà náà kẹ́ náà kò yọ ìtẹ́ kàńdá ẹni rẹ̀ yẹ yẹ wú náà bẹ kẹ́ ẹ̀rọ lẹ́mọ́ tó mọ̀rí yàrá wú náà bẹ̀ nyẹ́mà fi lọ ìlà ha ìlọ lọ. bí a ti ti sọ́sọ́ ìgbó ìlà wọ̀rẹ̀ kẹ́ tó ń wúlò ní ìlànà ìgbó tí a ti sọ́sọ́ ìgbó bá kó mọ̀rí. káàdì ni mẹ́kà ní ìhànà náà kàkà á jẹ́ àlàlà àlẹ́ àtà ìlà hàn wà لشيء عجاب الله اكبر انا كان ينون نجيبين نهاني كما يوم نكتنا نمي كما يسي أجوى مريه أرين نظيرها أنا فمري كنو ليري كما يسي سوصدوا نبو مريه slot ojú ọmọ nínú ni ọmọ nínú náà náà ọmọ náà kókó kàákà yìí tọwọtọwọ ẹyẹ bí ọmọ yẹn náà ọkà yìí ọkà àyíká nábàá muhammad sallallahu alaihi wasallam akọwà wa akọwà mọ̀kínlá

ọnụ katewu ọnụ nyụ nyukatewu ọnụ jetere wa afọ ọmụ kila ọnụ jetere mmiri ọnụrụ aka nwa afọ karị ịdọ jetere na afụtụ bedu tọnọ ihe na awụrụ ịdọ ya ka ị na-egoro wa aka dọ ya kiri na-egbuchiri nwa nsọ mere mee

فاقسموا ndị na ari me bụrụ kaka ki kafiri yeye ena enyo ite kanda eni re yiyi hune yo ko anaka ya baje monto muri hune yo anaka ya baje monto muri enyo no ebi ma ha enyo no ha mori

نعم نعم أي شيء بفاق أي ويوم بانيو ويوم بيبو ويم دو أي أي بانيو دايان يسو أوانا بنفا الله أكبر báyà wá ká ọ̀kẹ́ wájú gbájú ní ìbọn náà inú ọmọ rí wọ́n rẹ̀ máa yẹ kí gúnmọ́ ọ̀kúnnà ẹni kúrú ní mọ̀lí sí túnmà ọmọ rẹ̀ sí túnmà ni ọ̀yìnbó náà lè mú náà mọ̀rí àdá mìíràn wọn lè mú náà mọ̀rí ọmọ ìbọrí yóò mọ̀rí àwọn ọmọ ìbọrí yóò mọ̀rí dáyì yìí lọ́tí mọ̀rí wàhálà sọ́sọ́ tẹ́lẹ̀ ọmọrí rẹ̀ kan náà ń na ṣírí pọnà ni ọmọrí ọmọ jẹ́ ilé wọn náà ni ọ̀sán ni wàá mẹ́nà gẹ́rẹ́ ọmọrí ṣírí pọnà ní sọ́sọ́ tẹ́lẹ̀ ọmọrí rẹ̀ kan náà wọ́n àhẹ̀kọ́ mọ́rí ìdè àmọ́ àdínsọ́sọ́ rẹ̀ sí ọ̀ àtúbọ̀ ọ̀sá náà ọ̀sá àmọ́ wọ̀ ẹ̀hẹ̀kẹ́ hàn wọ́n ìmọ̀ àyàkùkà ọ̀yọ́ ní ni rẹ̀ ó one thousand years no matter somebody 900 years if I tell you the hina no matter ko yara ido so so mo o bi mo mo ni wallahi alazim aba ko no me ira tell you the hina ko ko ko abu na se ni láti ojú ọmọdé ní

àwọn kàṣí mọ̀ sọ bọ́nà mẹ́rin bí a bá dúró na kó mọ̀ ní ọmọdé látúnmẹ̀ mẹ́rin ọ́ ọ̀dọ́nà náà ẹ̀wọ̀n wọn yọ̀wọ̀ mọ́ àfọ́ ọ́yìn wọ̀n mẹ́rẹ́ hẹ̀ mọ́mọ́ náà mọ̀ kárẹ́ fọ́ àrẹ fáà dọ̀kà principal ọwọ́ wọn ká ì teacher secondary school dọ̀kà kẹwà undermine authority Because no one okay lecturers in the colleges of education. Rectors, everyone okay instructors in the polytechnics. Vice chancellor, no one okay lecturers in the universities. Chairman, no one okay secretary, no one okay Allahu Akbar. Come oh, on, the man No. Let him tell you. Sallallahu wa sallam. bí wọn náà kó mórí ọmọdé ọmọdé ọlọ́wọ́ jẹ́ ẹ̀rẹ́ na ẹ̀nẹ́ mi láwọn ẹ̀yà ẹ̀nẹ́ mi ṣíríkù ẹ̀ bí sọmọdé yìí dọ́ọ̀lù wọ́n lọ́ ha nàgẹ́rẹ́ ọmọdé ino wọ́n máa hẹ̀kẹ́ lára inú sísú ọ̀fẹ́ ó لا يغفر أن يشرك به شيئا أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء إن الله لا يغفر أن يشرك به أمري كنوبا جيدة كولوسيسا سابين نمريه كولوسيسا سابين نمريه أني سابين كنوبا جيدة كولوسيسا ويغفر ما دون ذلك لمن يشاء ni ije ibe hu na ibi ama ve na ebi shiriku yoze ni ebi zo ni ọ̀dọ́ mẹ́wàá gẹ̀rọ ni ibi ama ọmọ ọmọ mẹ́wàá gẹ̀rọ ni dọ́wọ́ ni bẹ́ẹ̀ tu bá hù ọ̀nà ọ̀dọ́ mẹ́wàá zo na ọmọ orí yẹn tó ní ibi wọn. àmọ́ ẹ̀rọ náà ọmọdé ọmọ jẹ́ ibe shirk kàwásí ọmọdé yẹn sallallahu alaihi wasallam yaba kane akira shiru ka yaba sinya onse je ya ta opo yana ya ka ba ze to mi yaba kane sama ne me bẹ́ẹ̀ ha wúlò lọ iṣẹ́ àkèjìrí òmúrí òmìnira gẹ́nẹ́gẹ́nẹ́ bẹ́ẹ̀ ha wúlò lọ orítò òmúrí òmìnira kẹ́nẹ́ gbó tásàrì tí ó sàgbó ibẹ̀ ní ètùkà yìí ẹni sọ́mà àmì amẹ́wò yẹ tẹ́ ọmọ bí dáfọ̀lmàdọ́r wọ́n jẹ́ ìbẹ̀rẹ̀ دفع المضار وجلب ايه المنافع ọmọ bi agogo efa ẹnkata wọkana koozi mẹsikama tọsigiri wọkana koozi mẹsikama tudunu wọkana koozi yẹ nwa mi atọ ne ya mi tese mi tije mi mẹsikanya nkata na ka anyi ma tije mi tese mi mẹsikanya diri mẹsikanya sigiri ẹni tumi sẹbi ta abadọ mi. mo jẹ́ kò mẹ́rẹ̀ fẹ́. ọ̀rí oríṣiríṣi àǹfààní ọ̀rọ̀ ìṣiṣẹ́ ìṣẹ́ àǹfààní àǹkòríṣọ̀ ìṣe ẹ̀kẹ́hẹ́ mẹ́sìkọ̀báàmù udi mẹ́sìkọ̀báàmù ìṣẹ́ nínàní ògbòyẹ́tẹ́ oríṣiríṣi ògbò oríṣiríṣi náà rí sọ́sà dáadáa bó wọ́n ní tètè oríṣiríṣi sọ́sà ògbò na dáná ló mórí dáàsí mẹ́kọ̀ọ́ mórí yìí ọ̀rọ̀ ẹ̀mù káwọ́ kó mórí yìí náà tí wọ́n yẹ tọ́jú orílẹ̀ èkìlẹ̀ mẹ́rin káwọ́ fà lọ́rùn ẹni jẹ́ bọ̀rọ̀ máa fi ọ̀rọ̀ ẹni sáàpọ̀ lọ́nà ọ̀rẹ́ náà orílẹ̀ èkó sí ìlú ẹni mẹ́rin káwọ́ máa ẹni jẹ́ bọ̀rọ̀ máa fi ọ̀rẹ́ náà

aban eh, eh, am eh, ignorance ne kaka ye oyi kwan ɛfa ham otomutomia bɔyɔ arɛ ne hene ne dɛ nɛɛrɛ b'a ka hi ɔmɔ ɔmɔ ɔmɔ gaba ɔmɔ yi o adɔr wa naafi anaafi wa dɔr ɛnɛ ɛfa nfaani tora ɛfa tia ɛnɛ ekuro ɛnɛ ega so na sikiri no sika to kana ko da ena no na ko kanyola o mori na to to mori sallallahu alaihi wasallam enu bijo nyani ero so he kanya sikiri nyani ero so te so mori ana bu kanyoza akari ri ondo mori o ri ro isoro omori ọmọ yọ̀ǹda ọ̀rọ̀ kanyọ wàláhà làbíin omori ọmọ yọ̀ǹda ẹnkatana sigiri ọmọ ọ̀rọ̀ kanyọ omori òsì ọ̀rọ̀ kanyọ ọmọ kanyọ yẹ kẹrẹ ní sọmọ yọ. Ààrẹ bàbí ìdí ọ̀ ayọ̀hí kàyọ̀rọ̀. Ọmọrí ọ̀nà ọ̀nà di Razak, ọ̀nà di Razak, ọ̀nà di Razak, ọ̀nà Mizan. Ọ̀nà Mizan, ọ̀nà Mizan. ọba àgáhánù omori àgáhánù wàláhì làbí president ó rùgìzì ọ ó rùgìzì german ó rùgìzì ẹ̀yìn àná rùgìzì ẹ̀nà àgá ẹ̀lẹ́gà omori ọ̀gáhánù iṣu mú ló rọ̀ ẹ̀kọ́ omori ọkà ẹ̀ ọmọ gìzà ẹ̀ ẹ̀ náà ọmọ isi. dole bare ma أهم ne amma mu yaqsimuna rahmat بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون àwọn yaqsimuna rahmata rabbika ọmọrí ọkà ẹ ọwọ́ ẹlẹ́wọ̀n náà gẹ ayámbà nà ọmọrí ilẹ̀ ọmọrà ìzá ẹlẹ́wọ̀n náà gá lọ́nà kọ́tọ́ náà abẹ́ iná ọmọ máa yẹ ìṣẹ́ta ọmọ ìlẹ̀

ọmọ mẹbẹnyi kọfọ náà yẹ tọ́nu mẹbẹnyi kọfọ náà yẹ lọ́tún tó mọ̀rí nìyí ọmọdé ọmọ mẹbẹnyi kọfí káàdìrí tọ́nu mẹbẹnyi kọfí mọ́ọ̀mìnà ọbí mùsùlùmí àwọn yẹn nìkan yìí ní ìzẹ́ ọ̀yà nìkan yìí wọ́n mùsùlùmí ẹni rí ní ìlànà náà lọ́mọdé òsì iná ni mẹwàá ìdàrú ìsùkọ́ àdìmọ̀ ìzẹ́ ìzọ́mọ náà ìgòrí yìí yẹ ọbí ìmáàmì Usmatu ọjọ́ mọ̀ ní ọmọ náà báyìí Muhammad sallallahu alaihi wasallam ọkà ayé mìíràn wọn káyé. Ebi ehu ní súnmọ̀ mọ̀ ní sẹ́ mọ̀ mẹ́ta ọ̀gọ̀bìnrin ní mẹ́rin ọmọ bí láàfíà láàfíà ọ̀kyẹ́. Ẹnna mu, ebi súnmọ̀ mọ̀ ní sẹ́ mọ̀ mẹ́ta ọ̀gọ̀bìnrin ní sọ́ọ̀ ìmán ọ̀nà bí sọ́ọ̀ ọmọ bí láàfíà ọ̀kyẹ́ mu. Ọmọ bí láàfíà ọ̀kyẹ́ mu. Ìmán ọ̀

láti ń tọ́ ọmọ ní nìyí. bí a sọ̀rọ̀ àkàrẹ́ ẹ̀kẹ́ alẹ́kẹ́ yẹn lọ èyí ni kò dìje. ìní nínú ọmọ ní ìjà náà kan wọ́n rẹ̀ káyé ọmọ ní ọ̀mẹ̀dà yín ká ìgòrí ẹnu rúdà

ya a na-aga ka onye onye anyị na chi ole na-eche o nwere ike ọ na-eme ihu na-enwe na ha ọnụ ọnụ ya ihu na-enwe o jiri onye ịnụ dị ya ihu na ịnụ ka ya ihu na-enwe ịnụ ahịa ya ihu na ma ọ bụ izrel ka ị na-abịasa na n'ụwa ya o nwere ịba na mme ihu na ihu na-enwe ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون خير مما يجمعون طبعا يقول الله عن الميت منهم اليوم ليتخذ بعضهم بعضا سخريا لام إذا بلام العاقبة هذا لام العجب لام إذا بلام العاقب أنا بني ميت tọ́jọ́ bẹ̀rẹ̀ bẹ́nu lìyẹ̀tẹ́kìdà bàdùn bàdùn sọkùrìyà lọ́nà sí ni kì í má dìde mi rẹ̀ ìjọ nìmọ̀ ni mẹ́ káyé húnẹ̀ húnẹ̀ wọn bẹ́ẹ̀ yà yìí bí kókó àṣẹ ni wọ́n yẹ ọ̀sẹ̀ ní ìmúlẹ̀ bàtà sọ́sà wọ́n yẹ lámùlà àkébọ̀ ọ̀nà ẹ̀ lámùlà àjà lọ́kẹ̀ ọ̀tọ́ mọ́ yìí wẹ́ẹ́ túmọ̀ ní kó ó bí bí aṣẹ́ wọn yẹ أما وين يسلوك اللغة أبوم يتمن لغة قام عربي كوية ليتخذ بعضهم بعضا سخريا ولا ربك خير مما يجمعون أمري أكا ينبني ọmọdé àgbàrú náà ó gbé ọ ní ìyá àpò òbò náà ìyá yàtọ̀ mórí ọ̀nà ọ̀nà islam ọ̀rì imam àyà ń bá mi kò mórí òsì imam mọ̀ bẹ́ẹ̀ kò sí islam náà sí mẹ́wàá ìlà islam tó yẹ pẹ́tẹ́ tó wáyé náà sún rẹ̀ kí sẹ́ẹ̀ dọ̀tí àìkọ́là náà sún rẹ̀ kọ̀ ń wà ẹ̀kẹ́ ورحمة ربك خير مما يجمعون نزلت من صلى الله عليه وسلم أمري الله يا ọmọdé náà wà láyé ní

فيمنعك يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير lórí èdè lè dé lórí kọ ọmọ yẹn ní ọmọ náà náà náà ní asọmọ náà. onye ní wọn lè lórí kọ ọmọ nọrọ nọrọ nọrọ asọmọ náà. onye ní wọn lè lórí kọ ọmọ amọ nọrọ ọmọ ní ọmọ amọ ní ọmọ nọrọ. yóò bẹ bẹ wura.

n'ọ̀rọ̀ ọgbọ́n ní ọmọ ìsẹ̀kẹsẹ̀ ìgbà ọ̀rọ̀ yà kan wà rọ orí àmì ìdílé ọ̀rọ̀ àtúntò lẹ́wọ́n kẹ̀yẹ́ta ni ọ òmùrí kọ̀nà gàá ọmọ gàá ní kẹkẹ máa ẹni hàmọ́ màá mi owó bọ̀ ọmọ yọ̀ máa kàyé اعتبر ما نقص ما بينهم تلقه حقا قبل حق نزلت ليس ما يهوي الفتى من عزمه لولا ما فات يوما بالكسل ايه كبير لا نقصان بينهم إلي na أكلوا نيناني tó ọdún èrò nínú lọ́sẹ̀lọ́sẹ̀ ìrìn olóhùn ní ìtàkà ẹ̀yà ìjẹ́ nìyí ọ̀rọ̀ ẹ̀yà ilẹ̀ màá mi. Sọ́kọ̀ àti Ó yẹ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi. ليس ما ينفقا من عزمه لا ولا ما فات يوما بالكسل ليس ما ينفقا من عزمه títí yóò kó gbin náà ọlọ́mọ ọkùnrin tó ń gbọ́ náà kó kù tí nítorí ilé ọ̀dà mo wọ́n tó náà ẹ̀jẹ̀ tó ẹ̀jẹ̀ lè ẹ̀rọ ni fún ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀rọ Àǹkà ọ̀tọ́ rẹ̀ kẹjá àmọ́gá sí ìwúrọ̀ yọ́rọ̀ orí ọ̀rọ̀ mẹ́rin. Àkànyàwó mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ìwúrọ̀ mọ́ta. Ìrọ̀yìn ọdún ìwúrà, ìrọ̀yìn ìwà ìrọ̀ òjò ìwúrà. Ọ̀yìn òjò mẹ́rin mẹ́rin rẹ̀ dá àwọn ọ̀rọ̀ wà dọ́gba rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kú ìtú. Ọ̀rẹ́ ọ̀rọ̀ náà wà ká ìkà ẹ̀ two plus three forty two forty two ọyọ̀ lè rí ojúlùmọ̀ rẹ̀ dọ̀rọ̀ náà yẹtẹ̀ ojúlùmọ̀ rẹ̀ dọ̀rọ̀ náà yẹtẹ̀ ojúlùmọ̀ rẹ̀ dọ̀rọ̀ náà yẹtẹ̀ ojúlùmọ̀ ليس ما يهوي الفتى من عزمه لا ولا ما فات يوما nye ana ajoba nye imakwira kwehe asa ya kawo kawo e masu tuuru no e masu tuuru ori do mani dumo eyi kabele muri o muri ke ba wa o la wala ma fata yawman bil kasal smokin to muri ni ni sallallahu alaihi wasallam amma ma ma ma kai ya talib ar-rizqi في الدنيا بقوته تدور من بلد فيها إلى بلد أتعبت نفسك فيما لست تدركه وضاع عمرك في هم وفي نكد لو ترت بين السماء والأرض مجتهدا في شربة الماء غير الرزق لم تجد اقصر عنك إن الرزق منقسم فإن الرزق منقسم يأتي إليك ولو في جبهة الأسد يا طلب الرزق

تدور من بلد فيها إلى بلد ọ̀rọ̀ àmẹ̀wò wò ní rí ṣítẹ̀sì wà áhùrẹ̀ kánù ní lẹ́gbẹ̀rẹ̀ orí lẹ́gbẹ̀rẹ̀ orí jọ́sọ̀ orí jọ́sọ̀ ó náà kùnẹ̀kú ní wọ́n wọ́n rí wọ́n wọ́n pẹ́kùrọ̀ àrírí kẹ́nu àṣàbẹ̀rẹ̀ sí

iṣẹ́ ọ̀pá ní mọ́nà wọn ló bẹ́ yìí wọ́n wọ́n lautar ta na sama wani abu mai jiton hindan hira na ka nisa mure tesi ɗin masu mure fi shuru batil ma'i ini ka yi wa mani yi huke ne wai e hui ni na gaiba rizq do yi nisu no muri tere tete wa lam tajid wa wa ba da ta da ta on ya asu ka ku ba wa ka na yi ba ko ore ní ó sì mọ̀ ọmọ ní òun wọn. Mọ́kẹ̀ tó mọ̀ nílé. Wọ́n mọ̀ náà ẹ kọ́ sẹ́ra náà Fa iná rìnkọ̀ mú kọ́sà mọ̀ agbókì lera má gà omúlé ti ilé ìka náà bá wọn náà wọ́n ní tẹ̀sí táwọn náà ní ètú wọ́n náà fi ìjọba hàtò dapaabaara obe yi kibɔ yɛ dɔbɔli jɛ tɛ ka awɔ bi n'a fi yɛ tu yati ilayika wala fi jabhatu asad ala bi yɛrɛ yɛrɛ sɛgɛ yɔrɔ ka yama ye sɔ duudu bi yɛrɛ yɛ a ti sɔ duudu bi yɛrɛ da ye ye duudu a ko yɛrɛ ne o yɛ da ye n'o da فإذا قضيتم فإذا قضيتم الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون فإذا قضيتم الصلاة أولئك يا غزلكم فانتشروا في الأرض من يرزق وابتغوا من فضل الله ويشو إيزي

omori asi dị ebe ka na-asị dị ebe ịrịọ mee ya ụgbọ ma na azụ na-eke ize okwe nkatata na ka omori ihe ka omori ihe ile n'ụwa akanya n'ụwa mi dọ n'isa babi dọ ni gburu onye ịza asa ebe Bọ́ọ̀kì ọjọ́ ọmọdé yìí ni. Tẹ̀sán máa ní ya ya ere yo ala yu ashari ni ikonyi e e arabi ni e na tilaba ina na ko mo so alashari hurebe sabo banya no obi allah anhu ati abu malik ẹnna ni tọ́lọ́wà muhammad sallallahu wa sallam ina ti madina israeli ní ẹgbẹ́

oyi oni iye heda wonto muri ma kayo muri makakai wa ma min dabbatin illa ala allah rizquha omori kenyi so pana rizqi wa ma min dabbatin fil ardi illa ala allah rizquha omori kenyi so pana rizqi ina ka izana ebu wala wala omori kinu wan omori oya e wonu sutile ya fa izana ma ibo omori

ìjánu ọ̀yẹ́ nù rí iwe nígbà náà wọlé ọ̀yẹ́ ọ̀nà náà ọ̀nà náà máa ní tuntun ní tuntun ìjọba máa ní ọkọ̀ àmà ní kẹta ọrẹ bá mùtò tó mọlẹ ọdọ títí ọdọ káyọ nìkà àbúṣírù yẹbi ìrajọ àbáwọn ni sọkọdìjà akọmọlù gọgù kọjá ẹbá ògùn bò bẹ tù nà ìsọrí àbẹ ẹni sọba káyọ tó mọ ọtọ

ọlọ́nà ni ní bẹ́ẹ̀ lọ ní sọ́rọ̀ lọ ní láàrin lọ́pọ̀ ẹ̀ yẹ ìmọ̀ ni ìyọ̀ ọ̀dà àmì ìkúrẹ́ ìmọ̀ yóò jí ìmọ̀ abá rírí mi sọ ọ̀nà mi yà sàmà ọ̀fọ̀dà màbẹ̀ kà ányà má lọ kàsí yọ̀ sọ́n ọdún mọ̀rí kan lọ́sọ̀ tó wọ̀ wọn. sọlọ́lọ́ alẹ́ wọ̀sán. sọlọ́lọ́ alẹ́ wọ̀sán. lọ́sọ̀ tó wọ̀ wọn

lọ́tọ́ mọ̀ nípa káyọ̀ àníkà ọ̀nà orí ìzẹ̀ ọ̀nà òmòrí yìí ọ̀nà sí tútù yìí ní iná ya ń bà lọ́tọ́ tó mọ̀ nípa ọmọ mi dá bàtìn fún ha wà bá yẹ kì í dé inú tẹ

tọmọrọ sí kẹrọ rẹ yìí tó yẹ náà àyìnbá jàdó tọ tọ abdullahi ti ń tó wọn sọrọ lọrọ rẹ ari ni ìpìlẹ̀ náà abiyata ma ka yìí hùsẹ́n ọmọ yìí ó sì yára na gatman yéèsì kàyà súnmọ́ wọn ni yàtí pọ̀ ọmọ yìí àbọ̀ ìlú jẹ́

omuliro enzino abuyatalamabala muni anyị ozina abegome konyirira ntire muliro nabo yabaragodola labyairebalekatoatumeere na kamabujuujaotanukula enera enoma yanera yenjota wanera ajin ina inayo omulisho ome yaye omuliro nabo omumala ina nawo na.